òun lèmi fẹ́ mú. èmi ò mú bá mi tálẹ̀ o bá mi tálẹ̀ kọ̀ bá mi tààrọ̀ ni ẹni tó bá sì mọ̀ pé òun fẹ́ mú bá mi tálẹ̀ kó mọ lọ lé wọn. ojú ti kẹlẹ bẹ́ẹ̀ wọ̀. ó fẹ́ ké. ojú ti kẹlẹ bẹ́ẹ̀ wọ̀ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. ojú ti kẹlẹ bẹ́ẹ̀ wọ̀ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. ojú ti kẹlẹ bẹ́ẹ̀ wọ̀ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. ojú ti kẹlẹ bẹ́ẹ̀ wọ̀ ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké. ojú ti ẹlẹ́wọ̀ ọlọ́ọ̀tì ó máa ṣe. kí ló ń ṣe ń bí? kí ló dé tọ̀ ọ̀lọ̀ báwọn tó kùn ẹ̀ kẹjọ máa ṣeré. bàbá ẹni ọ̀kan máa ní mí àwọn yòókù mi kì í fẹ́ bá mi ṣeré. Hmm, kí lè kọ ẹ. bámidálé akíngbéyẹwò. Ugh. òkúta táwọn ọ̀mọ̀lékọ̀ọ́lẹ̀ ó lè padà digun lé ó lè padà dẹni tí gbogbo èèyàn máa wárí fún má rora ẹ pin má sọ̀rètí nù ṣọgbọ́n. dressing is key. People judge you first on the appearance that you give them. Hmm? Yeah. Um, baby, dressing is the least of my worries right now. I am nervous. I know. Mom, and cotton blush were very important. But you've got this. Take a deep breath. Okay. In. Release. <laughs> Thank you. How do you feel now? Better? I'm good. Yeah. And I love you. And I love you. Thank you. <laughs> Àṣàlẹ̀ ó ti ń pẹ́ ẹ̀. Mm-hmm. má bọ̀. Eh, èmi náà ti ṣetán máa join ẹ̀ ń ok. Come in. Let's go. You look like you've seen a ghost. Is it that obvious? Of course. Wait, don't tell me you're nervous. Of course I am. Come on. Don't be. Ní agbára long. Ìwọ ló máa win. God is in control. Aisha, èmi àti ẹ ti jọ wà tipẹ́tipẹ́ ó dẹ̀ mọ̀ mí gan mọ̀ pé láwọn àwọn ọjọ́ nǹkan ayọ̀ báyìí nìkan máa ń ṣẹlẹ̀ sí mi ó rántí ìgbà tí mo ṣe tán secondary school ọjọ́ valedictory service ni màmá mi ṣaláìsí ìgbà tí mo máa ṣe tán ní yunifásitì náà ọjọ́ convocation ni dádì mi kú I don't have a special day that's why I don't celebrate my birthday Aisha I am very scared to my bones to my marrow. No. Please don't be you don't have to be negative ṣó tí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ tó jẹ́ aburú lẹ́yìn wa kò tún ní ṣẹlẹ̀ mọ́ ò ní bá wọn rí bànújẹ́ mọ́ and as for this primary election ìwọ ló máa win cause mo ti bá àwọn delegate sọ. Aisha ṣé wọ́n fẹ́ ní feedback. sure delegate mẹ́ta ló ti gbà láti dìbò fún ẹ. mẹ́ta ó túmọ̀ sí pé chances muslim yẹn o. kí ló mi ṣó máa lóun mọyì ẹ̀yin tẹ́ ń contest má gbàgbé numbers of àwọn delegates o it means that you dey on your side. really. of course. that's good news eh. sure. Uh, they are on your side it favours you. ó túmọ̀ sí pé mo ní chance dáadáa after you. favourable chances. a uh, dúpẹ́ fọlọ́run náà nìyẹn. bá rí jáde jáde káàkiri ni. ó mà ṣe mo dúpẹ́ tí mo rógún jogún jọ ṣógùn ti ẹni wá wá wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí tí ìbágbépọ̀ tèmi àti ọ̀bá ti nílé wọ̀ wọnúlé kó kó ẹrù ẹ èyí tó kéré àti èyí tó wúwo kó fi ilé mi sílẹ̀ ogún àbógbọ̀. èdè ò ah, ni fi ṣàgbákò ọmọkùnrin yìí o. ìwádìí òun mo wá ṣé ọkọ lélẹ̀ àbí sowó lọ mo ti dáhùn mo ti padà ṣe sí báyìí ó ti sún mi o gbẹ̀ngà ò fi mí lọ́kàn balẹ̀ ojoojúmọ́ ló fi ń bá mi fa wàhálà nínú ilé mi rò pé máa kọ́ntínú pẹ̀lú márèjì yìí o mi ṣáà ní para mi. bó ṣe máa ń rí ẹ téèyàn bá ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó you see um, ó sì máa mọ́ ẹ lára Ẹniọlá okay á mọ́ ẹ lára now sori ohun to need ohun ni sùúrù you need a lot of patience onísùúrù tí wọ́n ń wò yẹn ẹ̀yìn ẹ̀ lọ́lọ́run wà now ó ń tọ́jú ẹ àbí kò tọ́jú ẹ. daddy ṣé owó ní gbogbo nǹkan ni òkèlè gbígbẹ pẹ̀lú ìdẹ̀ra ó sàn ju wàrà tọyin tó kún fún ìbànújẹ́ lọ. ṣé o wá rò pé ìdẹ̀ra kan wà nínú ẹni tí ó jẹ òkèlè gbígbẹ àtọ̀hún ṣá àwọn oníbàárà tí ò wo yẹn wọ́n ń rọ́jú ni kò ń ṣe pé ó easy ohun tèmi máa sọ òun ni mo ti sọ yẹn you need to be a lot patient okay. túnbà sọ ẹ jẹ́ kí mi sáré lọ ṣe nǹkan tí mò ń ṣe. ẹ fẹ́ ṣe sáré tí nǹkan nù lé. ẹ ṣe jẹ́rìí. ọkọ mi sórí gbogbo tí dáàdi ẹ bẹ sọ ìwọ ni kó o lọ fi sùúrù kún ìwẹ dáadáa ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló máa ní o nítorí ilé ọkọ tó ń wò yẹn ilé ẹ̀kọ́ ni ìwọ wa ló máa múra kó bá lè graduate. mọ́mí ilé ọkọ tèmi ò ń ṣe ilé ẹ̀kọ́ o ó gba ẹ̀wọ̀n ni eh? aráde ti ń ni mí. ẹgbẹ́ mi ọgbẹ́ mi ṣé pé o lè tó bẹ́ẹ̀ yẹn ọkọ mi jọ o máa try láti rí Gbénga máa dẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run níjó wà ló gbé ìwọ̀n jọ ọkọ mi ṣọgbọ́. Aisha ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan tí mo jẹ́ tí mo dà lé ni ọlá ọlọ́run ọlá tiẹ̀ ni thank you for always being there for me mo tún ti wá ń wìn ní primaries nsìn ọlá ẹ̀ náà tún ni ó ṣe o. ọlá Ọlọ́run mo ti ní kò yé máa dúpẹ́ mọ́ hmm. ṣé o mọ̀ pé ẹni tó ní kọ̀rẹ́ ò má jọba òun náà ò ní jẹ́ ọ̀rẹ́ ọba. no ìwọ mọ̀ bẹ́ẹ̀ ni àwọn mi ò rí bẹ́ẹ̀ ẹlòmíì máa torí ìfẹ́ pé kọ̀rẹ́ òun má bàa jọ òun lọ á ní káwọn jọ wà lójú kan náà ẹlòmíì ò kí ń gbàdúrà kọrọ ìṣòro rẹ ìwọ yàtọ̀ ni. Bámitálẹ̀. o ṣeun gan. <laughs> irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ò ń ṣọ̀rẹ́ o ò yẹ hmm. kéèyàn jìnnà sí wọn because ajẹnifẹ́ náà ń perú wọn. ajẹnifẹ́ ni yeah that's the word um, I oh my God I remember how it all started. Eniola kí ló dé tó ń sá fún un. sá fún ẹbí ti báwo ó ń sá fún mi láti gbà tá a ti resume ó kàn ignore mi àwọn èèyàn gan tiẹ̀ ti ń notice barrier tó wà láàrin èmi àti ẹ̀ tó bá yẹ pé mo ṣẹ̀ tell me má bẹ̀ẹ̀. actually ó oh, ṣe mi but can't you say this relationship can never work. But, work why. okay I'll spill it. You should understand we are not of the same class wọ́n èmi gò dẹ̀ tètè mọ̀ ohun tí o tó dáre pé mi tán sọ fún mi you need to wake up from your dreams boy we are not of the same class okay i am done with this. Eniola this is too harsh for you now ṣe sùúrù. really. yeah yes. oh Ash, well it might be but it is the truth gbogbo ọ̀dàlẹ̀ mọ̀ wípé òtítọ́ korò tọ́bọ́dẹ̀ ní ni n dale, mo máa dákẹ́ bọ́ ti wọ́ ó lè mi nínú ilé. Eniola Eniola Eniola. Eh? mi ò believe pé bá mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbò prank ẹ̀ ni. <laughs> prank. yes no. èmi èyí tó máa jó tọrọ mo mà ti bá sọ Oh. but i thought you said you loved him. yes i did. so what happened. but torí pé brilliant ni mo ṣe love ẹ. oh god and he said that brilliancy can never provide my needs. really. yes and moreover tí mo bá ṣe ṣetán immediately ni mo máa travel out of the country so ó máa bẹ́tà ká fi gígùn gbogbo eré pátá ń ṣe yẹn sìn okay. Ha ó ga o bó o dé tí èsì rẹ gbogbo. hey please i'm done. ó ga o bó o dé tí èsì sùúrù. bámi má rò ó. ó máa dáa má rò mọ́ jọ. Aisha ìdẹ̀ kí n má rò ó náà ṣàmọ pé ní ọlá ló ti ń gbọ́ bùkátà mi láti jọ yìí. I know. òun ló ń raṣọ sí mi lọ́rùn òun iná ló ń ra ago sí mi lọ́wọ́ Eniola ló ń ra bàtà sí mi lẹ́sẹ̀ òun mà ló ń sanwó skul mi Eniola náà ló wá lòun ò ṣe mọ òde ní kí n má rò má rò. bámi ok mo ń ṣèlérí fún ẹ pé gbogbo nǹkan tó bá ti fẹ́ ni màá máa ṣe fún ẹ. Ah, are you serious? Yes. mo ṣèlérí níwọ̀nba ìgbà tí ó bá ti wà ní kápá mi I will do it for you. don't know what to say. What? It's okay, eh? It's okay. Everything will be fine. Thank okay? You. Eh? God bless you. I'll always be there for you. Huh? Thank you. Yeah. So okay. Deni náà, ó tún Thank you, girl. Thank you. Thank you. I'm a woman of my word. Oh yes, you are. You are. <laughs> but ṣé torí yẹn ló ní ká kúrò lára àwọn èèyàn tó ń celebrate ká máa wá dá sí celebration níbí. ṣẹ́gun tó torí ni. come on vet. i'm i'm enjoying the celebration with you alone here. <laughs> bá mi tẹ́lẹ̀. yes yes jẹ́ kí n parí drinki ká lọ dẹ́nu. all right. thank you thank you thank you thank you thank you thank you. Ha <laughs> ha. One. Very low. Um, oh, I'm on joy. ah, guess what? Bamtana ló ń primaries. Ọ̀rẹ́ yẹn àbí? Eh, my best friend. Ọ̀rẹ́ àbí olólùfẹ́ ẹ̀. Dèjì, olólùfẹ́ bíi ti báwo? Ṣé bí nǹkan tí a bá fẹ́ ká la máa mọ̀? inú lòótọ́ wà ẹnu mi lè rọ. no ó ti pọ̀ jù náà Dèjì mm-hmm. mi ò fẹ́ rí i mean ó mọ̀ pọ̀ rẹ mi. why you keep quiet kí ọmọ kan tó ṣẹlẹ̀ nù ni kí ni problem ẹ̀ náà sófin gbogbo nǹkan tó ń lọ nínú ọmọ ni bí wàá tẹ̀ ṣe ń jáde gbogbo ẹni mò ń gbọ́ àà ojú òtẹ̀ tiẹ̀ ìyálélé tó ní extramarital affairs ní ìta kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ tell me kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ ọkọ mi má jẹ́ kó pọ̀ ẹ̀kọ́ ìbànújẹ́ fún ẹ kò sí kankan láàrin màá ti bá mi talẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ ni you just have to believe me. Mm. ọ̀rẹ́ indeed. ò lè ṣe kọ́kọ́ pẹ̀lú. something special planned. Okay. To commemorate your special win. Really? Mm-hmm. I can't wait. <laughs> Are you sure? Mm-hmm. Okay. Ah, ah. Tell him pin timing. Which one this Dr. Potayano? no? Àwọn olóṣèlú wa ló máa jẹ. Ó lè very important. Ignore it. Please, let me just That's it. Kami. Hey, Aisha. Teach you. Of the blue create, ṣe fún news victory wa. Ìjà ló dé kún Just take it easy, okay? For a while, Farabalẹ̀ kó ṣàlàyé for me. ṣé kí n kúkú wá sílé kí n wá ṣàlàyé everything fọ́kọ ẹ̀. rárá o nǹkan máa dàrú pátápátá tó bá wọn ẹ no no. ok bóyá kó lọ bá a kó bẹ dáadáa bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fọgbọ́n bá a sọ̀rọ̀ bóyá yẹn á lè mórí ẹ̀ wálẹ̀ just do anything please rò bẹ́ẹ̀ mi tí mo lè ṣe thank no ma worry okay I hope I'll be fine. <laughs> very beautiful. Romola, darling. That's what I'm going soon. Very beautiful. Romola. I am sorry. Ko pala sí i mo lò ó yẹ kó o fala sí i torí gbogbo kì í jẹ́ ti bàbá àtọmọ kó má máa láàlà ọ̀tọ̀ láyé ọ̀rẹ́ ọ̀tọ̀ láyé ìfẹ́ ọ̀tọ̀ láyé ìyàwó ọ̀tọ̀ láyé ọkọ. bàbá koma malala, má lálàá máa ń tá mi ṣe máa gbó jẹrẹ kó ló ń gbó jẹ máa gbó jalẹ rẹ fó oko kì í jẹ tí bàbá kó ohun gbogbo lè tó ń bẹ fún èmi ò pé ká. má mà lálẹ́ ẹ má tẹ́ mi ṣe ẹ má tẹ́ mi ṣe o kó mi má bà. Ramota dá me. lóhùn náà. ọkọ mi oúnjẹ ti rẹ́dì yìí. ọ ṣé mo sọ fún ẹ pé mo responsibility mi ni bí kò ṣe mi ni kí n ṣe oúnjẹ fún <laughs> madam ojúṣe ẹ ṣe mi ò jẹun mi ò dẹ̀ sọ fún ẹ pé kí n pa mí ah, eh, and um, please má gbìyànjú àti ìsè oúnjẹ fún mi lálẹ́ nítorí pé mi ò ní wálé until after one week. ẹ ṣe o ìyàwó òṣì. gbẹ̀ngà should understand we are not of the same class. Well, let me go there tètè mọ̀ ohun tí o tó dáre pé mi tán sọ You need to wake up from your dreams, boy. We are not of the same class. Okay? I am done with this. Eniola, this is too harsh for you now. Ṣe sùúrù. Really? Yeah, yes. Oh, Ash, Well, it might be, but it is the truth. Gbogbo ọ̀dà lẹ́mọ̀ wípé òtítọ́ korò. Tọ́bọ́dé ní kí n dálé, mo máa dákẹ́. Bọ́tíwọ́, ó lè Maria, kí ló wá ṣe ẹ́ tó ń ké? <laughs> Oh, ok, ṣé torí oúnjẹ tí mi ò jẹ? Lọ́gbẹ̀wá lọ́gbẹ̀wá jẹ́ sáré jẹ́ kí n ti máa lọ síbi tí mò ń lọ. But kì í ṣe pé tí n bá jẹun máa wálé o, ìyẹn mi pé máa wálé o. Lọ́gbẹ̀wá lọ́gbẹ̀wá lọ́gbẹ̀wá lọ́gbẹ̀wá sáré jẹ́ sáré jẹ́ kí n tó máa padà síbi tí mò lọ. Ṣé o yà wèrè? Ṣé ìwọ̀n máa bá mi díẹ̀? Jọ́ torí ọlọ́ọ̀, ṣé wọn ò ṣẹ́gbẹ́ fún ẹ? Mo ṣe oúnjẹ fún ẹ á jẹ́ pé mo gbàgbé rẹ o pé kò yẹ kí n máa ṣe oúnjẹ fún wèrè torí ẹ̀ ti gbalẹ̀ kò ń ṣẹ́jú ẹ̀ ẹjú ẹ̀ gan ẹ̀mí sì wọ ẹnu ni bàbá ìfẹ́ ni gọ̀gọ̀gọ̀gọ̀ mo fẹ́ mọ̀ ẹnu àwọn ìrántí ìlú ẹni gọ̀gọ̀ mo fẹ́ mọ̀ òun ni àwọn ìrántí ìlú ẹ ni wọ́n ní mi ò fẹ́ mọ̀ ṣá ṣọ́ọ̀ṣì ẹ̀rẹ̀. ṣẹ́jú ẹ̀. ẹ̀kọ́ torí fóònù mi tí mo gbàgbé yìí náà mo máa sọ you heard me right listen ibi tí a bá dé gangan ló ń jẹun i'm serious is it that kò mú èmi tí mo jẹ ọkọ ẹ tàbí kò mú bàǹtálẹ tó pè ní ọ̀rẹ́ that is it. Deji, there's a thin line between you and Bantale. You are my husband. Bantale is my friend. I mean, Chutiri, at this point in time ló need me. jù tí mo withdraw support me from. it's possible this guy get to lose his chance of becoming a governor. Mm. Election is just around the corner. After election, mo promise. Eh? No, let me just make this promise. Màá withdraw pàtó. Tó bá ní kí n má pè I won't do it. let me shut up! Ọ̀dà kò gbàdúrà no no i'm serious o ṣé o gbádùn ṣé o mọ nǹkan tó after the election èmi èmi tí mo jẹ́ eh, now listen listen mo fún ẹ three days three good days lẹ́yìn three days ẹ tó bá padà wá wá bá mi àjẹpọ̀ ti choose ẹ nìyẹn right then i will find my level. Deji. Bye. alábàárìn mi tètè ràn wá alábàárìn mi tètè ràn sí mi bàbá. Aisha ọ̀rọ̀ yìí ò le rárá o ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni tí ò tó ń tà ń lo àdá tì. Mm-hmm kò ní ìdíkò ṣe wá bá ẹ pé ká wá bọ́kọ ẹ sọ̀rọ̀ àwa ò tiẹ̀ ní lọ ọkọ ló lórí ní tó bá sọ abẹ́ gbọ́dọ̀ gé ni yẹ́ ẹ lójókòó yìí mi ò ní pàṣẹ kan báyìí kó yín mi lóhùn padà àtọ́ kọ́tọ́kọ́ ẹ fẹ́ òun ni kò lọ ṣe. dadi kárí àbámi tẹ́lẹ̀ ti wà steak nìyẹn èmi ni mo bá ń sá lọ síbi tí mo bá sá lọ sàn. bẹ́ẹ̀ nu ẹ dákẹ́járe èmi ni máa ń bá síbi ni máa ń gbá síbi ọlọ́run nìkan ló ń jẹ́ èmi ni ah, irú ọlọ́run nìkan ni ò sí irú èèyàn pọ̀ jomi òkun lọ i want you to know that nǹkan tó need láti ṣe òun ni pé kó gba manager fún campaign manager tó gbóná kó máa bá campaign wọn káàkiri ìwádìí mójútó lé ẹ àmọ́ family first ilé ẹ̀ làkọ́kọ́ o mo fẹ́ kó kọ̀ yẹn lẹ̀ o lọ ṣe nǹkan tọkọ ẹ̀ fẹ́ kí ló ń ṣe ẹ́ àdẹ̀mbà sọ sọ pé fífi nìkan rẹ̀ n tí mo sọ yẹn abẹ́ gbọ́dọ̀ gé n tọ́kọ ẹ sọ abẹ́ gbọ́dọ̀ gé I've said my bit. òótọ́ ọ̀rọ̀ ni dáadé ti bẹ́ẹ̀ sọ yẹn o ilé ẹ ni kò kọ́kọ́ mójútó mójútó lé ẹ go back to your husband and make amends please ṣé pé bọ̀bọ̀ tálákà ọjọ́ sí tí mo ní kó má fẹ́ òun ni governorship candidate àwọn PPC. dádì òun ni káyipẹ́ ti gbà nígbà yẹn kí n fẹ́ ni èmi ni máa wà pẹ̀lú ẹ̀ báyìí ẹ̀yin náà máa jẹ́ àná gọ́vnọ̀ pẹ̀lú gbogbo owó tẹ ní tábà tún jànà gọ́vnà so many things ló tún máa ṣílẹ̀ fún wa. keep quiet Eniola keep quiet wọn ń ṣe báyẹn sọ̀rọ̀ sí àgbàlagbà wọ̀nyí báyìí lè bú àgbà ok. èmi mi ṣàmọ̀ pé tí Bámitálé bá jẹ gọ́vnà lóyè dájú màá para mi ni o. lórí kíni. alright ṣo fẹ́ gbọ́ ìwọ ò lè bíà kí bọ́ yẹn di gọ́vnà àbí. right. now listen sori tí o bá wọ anywhere i guarantee you inú yàrá nílé ẹ̀ ló wọ̀ how about that. èmi ò mọ̀ tèmi ni kó ṣáà ti máa jẹ gọ́vnà tèmi nìyẹn. ẹ wọ́n máa wọrí ara ẹ lórí yẹn sórí àti òun àti àwọn tí wọ́n ń tì lẹ́yìn gbogbo wọn ni máa dá sẹ̀ríà fún how about that. ìṣàmọ mm, ìṣàmọ nǹkan tó bá wọn kẹ ṣe ìṣàgbọ́dọ̀ di gọ́vnà lèmi mọ̀. wọ́n máa wọrí ara ẹ pa ẹ máa wọrí ara ẹ. ó ní sùúrù ẹni tó bá pẹ́ kó tó jẹun kò ní jẹ bàjẹ́. àìní sùúrù ẹni yóò sáré. ó táwọn òbí ẹ̀ ń sọ tọkọ bá roko tó bá rọsà á padà sébùté tíyàn bá ṣiṣẹ́ lọ tó bá ṣiṣẹ́ bọ̀ á padà sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ your family is much more important even more than I am. Please, go back home. You've already done more than enough for me. Tóní rìsì bá dẹ̀kọ̀ tí ò tiẹ̀ wá fi gbá mọ́ ń sìn, èyí tó ti fi sílẹ̀ náà ò lè parun. Tọ́lọ̀ ń bá kádàrà pé èmi ò padà wá di gómìnà ìpínlẹ̀ yìí. Ọlá tọ́lọ̀ ń ṣe fún mi náà tó. Ọlá yẹn ìwọ lọ́lọ́run fi ṣokùnfà ẹ̀. Hi, please, go back home. sùúrù torí pé sùúrù tó tájá. Ẹ̀yin àjẹbí. Olóore ó di sí kòtò, ẹ káàsán. ẹ káàsán ọfíìsà. ẹ káàsán ọfíìsà. ibo lẹ ti ń bọ̀. ṣe rí ìpàdé mi yìí ló ń ṣe kò mọ́ léèmí so akọ̀nà gẹ̀ẹ́tà àwọn kankan ni so ibi kò mọ́ ẹ̀gàn là ń lọ. yes exactly bí ọ̀rẹ́ mi ṣe sọ èmi gangan ni mò ń ṣe kò mọ́ èmi ni bàbá ọlọ́mọ ènìyàn kí ló wà ní ẹ̀yìn bútu yìí. actually ọ̀sà ẹran tá a fi pa súná òun la lọ rà ní gáríkì ẹran súná ló wà lẹ́yìn bútu. èyí ni súná. èyí <laughs> ó yà á fara owó súná. Ah. owó súná ló kéré jù. èmi ni mò ń ṣèkó èmi ni gẹ́gẹ́ kì í ṣe. oya oya oya ẹ kájọ fún pọ. i'm checking them. owó súná náà. officer ah. domoji. okay sir okay sir. Let them come down inside the vehicle. Okay. Uh, they are doing fine, sir. Uh, uh, Uh, sir, they are doing fine, sir. They are doing fine. This is Kunle. He's my friend. Any ni Kumai, sir. Well, if you know Kunle and you said he's your friend, yes, sir. allow them to go. Oga say you should go. <laughs> Hey, ah, Kunle! Oga, my friend, though. Huh? so far you said they are your friend, no problem. Atode ah, is the name. <laughs> alábàárìn mi tètè ràn wá alábàárìn mi tètè ràn sí mi bàbá ẹni tí ó ràn mí lọ́wọ́ nínú ìpọ́njú ẹni tí ó kún mi lọ́wọ́ ṣiṣẹ́ nígbà tí ìrànwọ́ bá pé alábàárìn mi tètè ràn wá alábàárìn mi tètè ràn sí mi. àfẹ́ni tí wọ́n bá ràn lọ́wọ́ látòde ọ̀rọ̀. Afo, afo, afo. I'll double it. I'll triple it, please. please don't. don't. don't kill me. You're dojú ìmọ̀? Mi mọ̀ yín ṣe ni kó máa ṣe o. Aisha o ti ṣèrànlọ́wọ́ kan fún mi rí. ẹ jọ̀wọ́ ẹ bá fi nǹkan tó gbẹ́jẹ̀ sáré kọjá yín bẹ̀rẹ̀ mà. ẹ bọ́lá kí ló ṣe. ní junction ló ti nàyàn pa síbẹ̀ lálẹ́ bó dẹ̀ ṣe wà ẹ́ a máa nà ọ́ náà pa ni bó ṣe máa jẹ́ nìyẹn lálẹ́ yìí o gbọ́dọ̀ wọlé ọlọ́run sùn o náà gbọ́dọ̀ jẹlẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn o gbọ́dọ̀ wọlé ọlọ́run sùn lálẹ́ yìí. ó gbà báyìí. ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ rèé ẹ̀jẹ̀ wà ní gbogbo ara yín o. ẹ jọ ṣe bá mi rí àwọn ọ̀ṣọ́. ra wọn ti gbàgbẹ yín wọn ti lọ bọ kí ló ṣẹlẹ̀. ayé yẹn á da iṣẹ́ mi dúpẹ́. ẹ wá ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ yẹn pọ̀ kí ló ń fa gbogbo owó ẹ̀jẹ̀ báyìí kí ló ń àǹtí èmi láyé mi èmi máa kàdákì. junction ni wàhálà ti ṣẹlẹ̀ olórí pẹ̀lú kọ́kọ́ fọ́gò tọwọ́ ìṣe lọ ń yáya wèrè nìyẹn mo ṣe gún ya nìyẹn mo gún yẹn mo ṣe wálẹ̀ nìyẹn. ẹ̀gbọ́n ìjà òdọ́la orúkọ burúkú ló fi ń sọ ni alábàárín mi tètè rán ọlọ́pàá làwọn fẹ́ dá sí nǹkan tí ó kàn wọ́n ẹwẹ́ jẹ́ máa lọ. alábàárín mi tètè rán sí mi bàbá ẹni tí ó ràn mí lọ́wọ́ ah. ní bọ́ mi ò ní pa ẹ́. nítorí pé orí máa ń pẹ́ àṣírí gbàgbé bọ́ ẹni tó sanwó ẹ̀mí ẹ̀ fún mi mi mọ̀ bí ẹni tó mọ̀ dáadáa ni máa fẹ́ kó rìn jìnnà láti wákàtí torí tí o bá kọ̀ láì sá kúrò ní gbogbo fẹsẹ̀nìtì yìí wọn á tún bẹ ẹlòmíì lọ́wọ́ ẹ̀ láti lè ṣekú pa ẹ́ o Aisha wojú yìí and shout. Who are you? Ṣé mo mọ̀ ẹ́ ṣá? Rọmọlá, olórí láyà oníkọ́lọ̀ pa àìṣà. Ó dídí èèyàn. Ó níbẹ̀rù ọlọ́run ṣá. Why? Why are you so wicked? Why? Mi ò fẹ́ kó pẹ́ mọ́ mi Ìwọ náà gbọ́rọ̀ ohun tó ń sọ lẹ́nu ẹ̀ gbọ́n nọ́ọ̀sẹ̀ tó ń sọ ó fẹ́ kó gba ẹ̀mí lọ́wọ́ ẹ̀ rọmọlá aṣọ ọmọ ọgbà tèmi àtọmọ yẹn ti ń bá bọ̀ no you don't you don't know Aisha tó ní kọ́ lọ pa ẹ̀ nígbà tí mo wà ní three hundred level ní school ló ti ń sọ school fees mi títí tí mo fi graduate nígbà tí mo sọ pé mo fẹ́ máa kọ́ṣẹ́ télọ̀ òun ló sanwó iṣẹ́ mi ọmọbìnrin tí wọ́n ní kọ́ lọ pa ẹ̀. olóṣè gbogbo nǹkan tí mo jẹ́ lónìí fún mi ọmọ yẹn ló bá mi gba contract lọ́wọ́ federal government tí mo fi ń rán school uniforms fún secondary schools ọmọbìnrin Aisha yẹn olóyin introduce mi si business oil and gas olóò fún mi lówó tí mo fi bẹ̀rẹ̀ Aisha ló ní kí n wá politics it's been ha. Oh! over everything everything I am today that's her tí mo fi di contest for governor, state everything tí mo jẹ́ you sit here I clothe you I feed you me I did all that I'm doing that God save that girl Tony ní Oh my, ó yo. burú lẹ́yìn o ẹranko mà ní ẹ o kò gbà mí nígbà yẹn ń sìn ló nígbà tẹ́mi ti lọ́lá tán ni rọ̀mọ́lá tiẹ̀ fẹ́ wá rọ̀mọ́lá tèmi self-made man ló wá fẹ́ òun ò bá mi bẹ́ẹ̀ ẹranko ni òkè ṣèyàn ṣé o rí ọmọ tó oníkọ̀pá yẹn òun ni onílù tó wà lábẹ́ odò tó ń lù fún romi tèmi òkè ṣèyàn ẹranko lásán ni ẹ yọ̀tọ̀ sí ni yóò máa. tí mo ṣe ni pé kẹ́ yọjú sí mi kò sí láburú kó lè dà náà ni because um, àgbà tó bá ní tọ̀dọ̀ báwo ni onítọ̀hún ó fi ọjọ́ ọ̀la tiẹ̀ gan òfin ọ̀run mú ni because statistics gan ti fara hàn wípé sixty percent population orílẹ̀-èdè ọ̀dọ́ ni ẹ̀yìn inú ẹ̀dẹ̀ máa wá wo àsìkò ìbò ló dé yìí o electioneering year làwà yìí ló wọlé dé tọ́wà yìí ẹ̀yin youth ọ̀hún la máa rin wájú lọ́jọ́ ìdìbò gangan báyìí ẹ̀yin la máa rí lọ́ọ́ ṣúà pẹ̀lú àwọn obìnrin now ṣe rí ẹgbẹ́ yín political party yín mo fẹ́ dá sí i èmi ò ń ṣe politician nù ó wù mí látọkàn mi kí n ní ṣe pẹ̀lú ẹgbẹ́ yín political party yín báwa ò ṣe jẹ́ politician tá a ṣe partisan politics a nípìn nínú ohun tó ń lọ nípínlẹ̀ yìí even lórílẹ̀‐èdè wa yìí because we are all political animals. now mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni mo dẹ̀ ń wò pé ṣe lè ṣe fún mi. ọ̀túnba èèyàn kò sọ nǹkan tẹ́ ẹ fẹ́ bó jẹ́ nǹkan méjì bó jẹ́ nǹkan mẹ́ta ni a rẹ́dì láti ṣe fún yín. Mm inú mi dùn fún èsì tí mo gbọ́ yẹn i'm really delighted now um, mo fẹ́ kẹ́ bá mi ṣètò bí mo ṣe lè ṣèpàdé pẹ̀lú àwọn àwọn àgbà ẹgbẹ́ yín àwọn aṣíwájú yín látòrí bí national chairman ni o èmi ní flag bearer yín ni o gbogbo àwọn women leader ni o gbogbo chairman tẹ ní coordinators pátápátá nínú ẹgbẹ́ yín mo fẹ́ fowó bá yín lónìí bẹ́ẹ̀ ni fẹ́ fowó bá yín lónìí and um, tẹ bá ṣe yẹn fún mi I will be very happy. Ọ̀túnba wọ́n ní sàn láàrin ajínigbó ni pẹkọrọ. bẹ́ẹ̀ni. nínú ọ̀rọ̀ tí ẹ sọ síwájú ẹni ẹ fẹ́ ṣòṣèlú kí wàá ní rísìn tẹ ní ẹ fẹ́ mọ àgbààgbà ẹgbẹ́ wa ṣe rí àwa tẹ̀ ń wo iná bá a ṣe jẹ́ ọ̀dọ́ alẹ́nu kò sí nǹkan tá a lè pòlù gbogbo ibi tẹ́ bá fẹ́ nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe gbogbo ẹ̀ la máa ṣe fún yín ẹ bá wa sọ̀rọ̀. now nǹkan tí mo máa fẹ́ kẹ́ ṣe fún mi gan rèé. Ehm, good. Okay. Let me hit the nail on the head. Ṣé rí ọmọkùnrin tí ó ń díje lábẹ́ àsíá PPC ìyẹn Bámitalẹ́. Mm, mm, òun ni mo fẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká dá dúró kó má di gọ́vnà ìdí ẹ̀ gangan nìyẹn in a nutshell àtọ̀wọn olórí yín àtẹ̀yìn youth àtẹ̀mí alára gan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí wọ́n dúró lórí ohun tí èmi náà ń fẹ́ àjọgbáríjọ àdàmọ̀kùn yẹn dúró tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo lísì yẹn làwọn máa ṣe fún yín. beautiful. in fact tó bá jẹ́ ọ̀la ọlọ́la lẹ́fẹ̀ àwa máa organize ẹ̀ fún yín inú mi dùn pé ẹ mọ̀ pa capable. ẹ má jẹ́ aláàgùn jùlọ ńgbà náà ká má bòpò lọlé olóró mọ̀ ń bọ̀ nù ẹ jẹ́ kí n wá súwìtì tẹ máa lá. ọtún bá ṣe rí i irú àwọn èèyàn láàrin respect. àwọn ah, táwọn rí àwọn bàǹtálẹ̀ tó bá wọlé yàrá ẹ̀ ló I'm so sorry. I, don't know what I was thinking. Mo ti realize pé nǹkan tí mo ṣe yẹn pé kò dáa tí mo jẹ́ kí owú jíjẹ kó tì mí. Mo fẹ́ gbẹ̀mí yàn. Oh, stop. I promise you, it will never happen again. Please just stop. Please. Stop this stupid act of yours. Anyways, I've made my decision. I want a divorce. A divorce? Ah, ah, I'm really sorry. Yes, you heard me. I want a divorce kí ṣe mọ i'm sorry. i just realized pé mi nídìí eléròkèrò bíi ti ẹlẹgbẹ́ mi ìwọ tó ronú pé o lè pa aisha o lè pa èmi náà dáhùn i'm done with you. bọ́ọ̀lù ṣe máa jẹ́ kó pọ̀ pé gubernatorial aspirant ò fẹ́ ní divorce it doesn't make sense. yes which is why i have decided not to make it public yet but as soon as the election back parí either i win or lose. You will be out of my house, my life. <laughs> I am done with you. So done with you! Aisha, kí leléyìí? kí ló jọ lójú ẹ o ní kí n choose láàrin ìwà àti bàǹtálẹ̀ I mean what is on ground ó yẹ kó mọ ìwà tí mo choose. Aisha o fa a divorce play hardball with me. Okay. nítorí ọ̀rẹ́ kí lọ̀rẹ́ yẹn gbé fún ẹ jẹ for God's sake dá mi ládùúrú ọ̀rọ̀ tèmi àti ìyá ẹ̀ ń bá ẹ sọ so bá ṣe ń bá ẹ sọ yẹn bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ó ń gbà tó jáde ah I'm highly disappointed. Daddy kò rí bẹ́ẹ̀ yẹn o. bọ́ọ̀ ṣe wá rí. at this moment the best thing tí mo lè ṣe nìyẹn. will you shut up will you shut up the best thing tó lè ṣe ni kó kọ ọkọ ẹ sílẹ̀ no listen to yourself is this normal wàá kọ ọkọ ẹ sílẹ̀ nítorí ọ̀rẹ́ ọkùnrin ẹ gbà mí ah ee eh, o dojú ó yà mí Drone. Drone. dúró dúró ngbolo ti rú ẹ̀ nà. èmi mọ. Ah, ṣé n tó ṣe yẹn ó tọ̀nà ní ìlànà yorùbá dáhùn ṣó bá ṣà yorùbá mu àbí ìlànà islam ló bá mu àbáfirú ẹ̀kọ́ ẹ no tell me bóyá ká dẹ̀ sọ wípé àwọn ìlànà tó ń ṣe ní society ń sìn òun lùwọ́n náà ti káṣà jẹ́ ọ fún wa ìwọ náà ti lọ join ẹgbẹ́ kí lọkọ ó ṣe. àwọn òṣèlú láàyè. ara dadi dèjì Dèjì ló fẹ́ dì mí lọ́wọ́ ọ̀rọ̀ ṣíṣe ẹ̀yin lẹ́lẹ́ni tí n bá ti nípa báyìí kí n má ṣe ìrànlọ́wọ́ fún wọn. lóòótọ́ la sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe oore tó lè pa ẹ́ lára. exactly. eléyìí ti ń pa ẹ́ lára eléyìí ti ń pa ẹ́ lára my dear. kò lè pa mí lára rárá o bá mi táyé la máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ má jà gbàgbé gbogbo oore tọmọ ẹ ṣe fún mi during our university days if not for him i won't be a graduate èmi dẹ̀ ti bọ́ lọ́ọ̀dá májẹ̀mọ́ pé ìgbà tó ọ̀nà ọba máa need the support mi tàbí ìrànlọ́wọ́ kan tó wà ní sàkání mi máa lè ṣe fún un dadi mọ́mì tó bá jẹ́ ìlẹ̀ wà ní situation tí mo wà yìí ẹ máa má ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ ti ń ba struggle papọ̀ bọ̀ fún governorship ẹ kíkan á break down after tó ti win primary tán kí ni mi ò bá ṣe nǹkan kan mọ́ mi ò ní lè ṣe bẹ́ẹ̀ fún Bámitálẹ̀ ẹ jọ̀ọ́ ẹ gbà mí láàyè kí n ṣe nǹkan tó ń rìn Sir, I didn't let her in. She forced her way in. It's alright. You can go. Okay, sir. Thank you. Bamtale, kújọ́ mẹ́ta. Enela, what do you want? you always go straight to the point anyway it's good tí wàá kí bó ṣe let me go straight to the point mo ní kí n wá bẹ̀ fún gbogbo nǹkan tí mo ṣe nígbà yẹn ni pé kó má bínú dáàdì mi ló convince mi pé kí n má fẹ́ jọ̀ọ́ nítorí ọlọ́run mo ti wá realize pé mistake ńlá gbáà ni mo ṣe please let's go back to our first love John to jọ̀ọ́ nítorí ọlọ́run jẹ́ àpàdà sí bá ṣe wà tẹ́lẹ̀. Inola, please, get out of my office now. Jẹ́ kí n explain ara mi. Jùmọ̀. Inola, get out of my office now! Go! Be gone! ó ṣe kinní kan ó kàn mú fún mi ní fat. okay ah, guys. Um, wow. ó dàbí pé mo ti sìn ín débi tí ẹ̀rù ti ní báyìí. yes. why you start going from here. And you guys should be fine. Okay. Right. Bye bye. All right. Okay, bye bye. Eh? Oh baby. Wo? In fact, ṣé o rí bọ́bọ́ ẹ̀ bó ṣe rí mi? Bọ́bọ́ kọ́ ẹ ṣe cool. Oh, cute Oh, tún wà handsome àmọ́ mm-hmm. ah, fọ́ fún ẹ gan o baby <laughs> in fact wọ́n ní kọ́. bẹ́ẹ̀ ni o hmm. ẹni tí mo wish àti wà pẹ̀lú ẹ nìyẹn ifa hmm? is my dream man. like seriously. yeah jẹ́ kí mi wá advice ẹ má lọ fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ o má lọ fi sílẹ̀ o. Eh? nígbà tó bá lùzì bọ̀bọ̀ yẹn. Yeah. That's My darling, mo ò lose it. Heartbeat mi ni. You I just trust know that. you. But ẹ dúró, kí ló dé? Kí ló dé hype ẹ̀ tó tó bá yẹn? Tọkùnrin kò ni ọkùnrin mi lèèyàn máa ń fẹ́. Baby, wo tó bá lọ fi sílẹ̀ lásán, ẹni tó mọ̀ ó máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n àtúpadà regret mi dẹni fẹ́ kó regret ọ̀rẹ́ mi. Hmm, ọ̀rẹ́ hmm? o tilẹ̀ ní that advice ẹ̀ wo tó bá filẹ̀ má kọ̀ grab o. ó bá tó. Eh, eh, eh, ṣé orí tó bá tẹ́lẹ̀ pé mo fẹ́ lose ẹ̀ tẹ́lẹ̀ nísìnyí tó ti sọ̀rọ̀ ìwọ yìí ah no mi ò lose. eré ló ń ṣe. pa mi ẹ jẹ́ ká wọlé. Ah. ó ga jù. Good afternoon, sir. Aisha, what are you doing here? I'm here to apply as a campaign manager. Can I have the job? Aisha, no. Aisha, come on. Aisha, we've discussed this. Aisha, but I ọkọ don't Má yẹ kí n fi ruin marriage ẹ̀. Nǹkan tọ́kọ èèyàn bá fẹ́ léèyàn máa ń bá fẹ́. Please. Kò sí ilé kankan tó fẹ́ ruin. Cause Emma tọkọ mi, we divorce. Yeah. Divorce? How? Why? When? That's a story for another day anyways. Nǹkan why important But is how we're gonna win our governorship election. Yeah. Bingo. That reminds me, Eniola, ṣé wàá bẹ̀rẹ̀ Yeah, báwo ló ṣe mọ̀? Hmm. Mo mọ̀ pọ́jú ìní I know when you're successful, she will come for you. Are hmm. you Arinurode. Yeah. I am a successful man today. Thank God. oh, Aisha. Ó ní sùúrù ẹni tó bá pẹ́ kó tó jẹun ẹni yóò sọ ara ẹni dẹ̀bi torí bójú bá farabalẹ̀ árímú kò sóhun tó bọ́ lókè tí ilẹ̀ ọgbà ó. ẹni yóò sáré ẹni dẹ̀bi torí pọ́jú tí ó farabalẹ̀ ní orí mú ojú tó bá farabalẹ̀ àárí mú kìkìkì máa nílò àtìlémi ẹ̀ e, tìlí máa lọ Thank you so much for seeing me at such short notice. You're welcome ma. Ẹ jọ kí ni mo lè ṣe fún yín ma. Right. Uh, mo ní information lórí gubernatorial aspirant fún People's Progressive Congress PPC. Um, Sherry, information yìí mo fẹ́ kẹ́ bá mi lò kẹ́ fi bọ orúkọ ìjẹ pátápátá kó má lè wọlé as governor. Well, kò ṣe problem iṣẹ́ tàwa nìyẹn but irú information wo lẹ ní because information yẹn ó gbọ́dọ̀ strong láti lè fi ṣeré nǹkan tẹ́ fẹ́. Okay. Um, Sherry, ìyàwó ilé ẹ̀ ó ti lè bọ́ta wọ́n divorce to be campaign manager wow yes. Hmm. well a lè lo against wọn but I kò má jẹ́ kó yá àwọn èèyàn wípé ẹni tí kò lè govern ilé ẹ̀ tó fi divorce okay. definitely kò lè control dédé ìlú nìyẹn. thank you. màá inform àwọn colleagues me. but any sọ̀rọ̀ ma um, information yìí báwo lẹ́yìn ṣe gbọ́ because only that is strong Could dẹ̀ genuine? Because the people fly you. Sherry, èmi gangan ni ìyàwó Little Porter. Wow. Yes. <sighs> Definitely we are going to go. Màá inform gbogbo àwọn colleagues mi. Mm-hmm. So a máa ń bá ṣe máa promote ẹ̀ tó máa go viral. Thank you. Ẹ má worry. Thank you. Yeah. Nǹkan tí mo fẹ́ gan ni. You are welcome ma. Uh-huh. Uh -huh. Thank you so much. Bí mo ṣe ń wò ní, mi ò mọ nǹkan fẹ́ sọ. Hmm. My God. Aisha ojú ò máa gbọdọ̀ tì wá. I know. tí mi bá lọ wọlé election yìí lásán àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ wa o ó dẹ̀ mọ̀ nǹkan táwọn méjèèjì ti lose lórí ọ̀rọ̀ yìí náà. bẹ́ẹ̀ni tálẹ̀ èyí ó wà wí ẹlẹ́dàá láṣẹ má wọrí ara yàtọ̀ afẹ́. Okay. I'm keeping faith. ló fa emergency meeting láàárọ̀ jù báyìí láì ṣe ọjọ́ environmental. Ah, ó jọ lójú. ẹ wo ọ̀rọ̀ pàtàkì kan ni o tí wọ́n sì pè yín o ẹ jọ kí ló ṣẹlẹ̀ ìlú wa ni. ṣùgbọ́n fẹ́ dìbò ni. ẹ mọ̀ bẹ́ẹ̀. torí iná mo sì pè yín ah. kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wá ń sìn torí ìlọsíwájú ìlú yìí ṣé ń jẹ́ tìmí sí torí òfin sọ pé ẹni tó bá ti wà eighteen above ló gbọ́dọ̀ dìbò so bẹ́ẹ̀ ṣe wá ń sìn ẹ lọ má ṣọ yín kẹtẹ̀lé mi because ọ ń ṣe accreditation tàmẹ́ ẹ mo lè kẹ́ lọ dìbò ibi tí wọ́n lè tò sí ní kẹ́ ẹ dìbò fún dúró ná ṣé tí n bá dìbò ó dì gbèsè ayé mi kù ni àbí tí n bá dìbò ó dì nǹkan tí máa jẹ kẹ́yìn ayé mi kù ni sọ fún mi. ẹ ọba yìí ṣe ọ̀dàlẹ́nu yìí wọ́n sọ pé kẹtún láì fún yìí ṣe yìí báyìí ṣe ti pẹ́ ń bẹ̀ ẹ fẹ́ sanwó límọ́ àbí kẹfà dìbò ń sìn ṣé báyìí kọ́lá mọ̀ bí ọ̀rọ̀ àtúnṣe ṣe ó fẹ́ wọnú lù ẹ mọ ẹ kára ẹ mọ́ra ẹ bẹ̀ sí sunu yàrá kan láti jọjọ́ ẹ kó ń bẹ̀. kéṣe kéṣe má bínú ṣé torí pé ká lè dìbò ló ṣe ń fariwo disturb wa nù létò pé wá síta báyìí ẹ nítorí ìlọsíwájú nítorí ká gbé kún òsì yẹn tó kó ti tó kó ti jù látọjọ ẹ ẹgbẹ síbẹ̀ ẹ ẹ ẹ ṣe kọ gidi ìbámu sọ pé torí pé kí ibu ara. ẹ ha. láì ṣe pé ní environmental ẹ wá ń kọlẹ̀kùn lémi tí bá tún rí yẹn nànà lémi máa tún wèrè lẹ̀ fún yín. kí ni olórí kọ́tọ̀ bámidálé ṣe fún wa ká ló wa. Ah, kí ló ṣe fún wa bámidálé tọ́lọ́ ti gbé ga ẹ jẹ́ lajú ilẹ̀ kẹ́mi kẹ́mi tó wọ́n sọ fún ìsìn ẹ̀ ń gbogbo ẹ̀ fi ra cream ìyá àgbàrá jẹ́ ìsìn bí tiẹ̀ mi. tiẹ̀ mi jẹ́ sọ ẹ ṣé o mọ̀ pé apárí ni mí. ìjọ ti bá tún rí ẹ tó dọ́rẹ́ láṣà tó ń pariwo màá nú ẹ wò ìbàjẹ́ ṣe àkọ ìjọ ẹ. torí pé ká lè dìbò ló ṣe wá síta ah. ó tún bí gan tó bá ṣe pé wọ́n ilé ẹ̀ máa bẹ̀rẹ̀ fọ̀ẹ́bà ẹ lọ mú ó ṣe seventy years ní bàbá mi bàbá mi kú èṣù wá bẹ́ẹ̀ náà. àlàyé ojú àti tí bá gbà yé. wọn bí àrídà ẹgbàá ẹ̀wọ̀n lẹ máa kú sí wọ́n tàn àbàjẹ́ oníkẹ́lẹ́ òdìbò sí ẹgbẹ́ kùn ìjọ́dọ̀ nìyẹn ó ti tóbi ó tó tóbi sí. ilé ilé ìmú ẹ tábà nù ẹ sí ọyìn máa sọ pé òkè crime la commit kí ẹ ṣe ìyẹn ilé ìlú. ẹbẹ̀ sí pariwo ṣé ìjọba ojú máa kojú ẹ. tẹ́ ẹ̀ pariwo ẹ bọ́tà ẹ bọ́tà. sẹ́yìn jẹun ṣá sẹ́yìn jẹun tẹ̀fúgbó ra cream. ṣé fọ́ ni ẹ fọ́. mo fọ́. ẹ tó bẹ́ẹ̀ kàrí. ẹ tó rú lọ. farabalẹ̀ ah, ah, ayé ìgbà kan ni violence máa ṣẹlẹ̀ but it's in peaceful election la ń ṣe moreover it is my right to vote now. ẹ jọ̀ọ́ ṣàlàyé fún mi right orí burúkú wo gan nìyẹn ná ṣé ìlú tó jẹ́ wípé àwọn tá a bá dìbò fún kọ́ ló máa ń wọlé àwọn èyí tá a bá ti wá jàjà dìbò fún tó yẹ pé tọkàntọkàn la fi dìbò fún wọn tó bá débẹ̀ torí burúkú àti wòṣí inú wọn ló máa ń ṣe jọ̀ọ́ láti wọlé wá tí àyà ti ṣàlàyé fún mi. wẹ́wẹ́wẹ́ o ní point ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ayé láti lọ dìbò ká lè satisfy ọkàn wa náà máa fọ àbí back. ẹ máa fọ. Ah, mo wà pẹ̀lú ẹ̀ wà láyé èmi mà sọ tèmi o ṣé ọmọ pé mi dẹ̀ sọ tèmi ọmọ pé mo dẹ̀ sọ tèmi fún ẹ o wọ́n máa pariwo gbogbo ará àdúgbò mà ló ń gbọ́ mi o èmi ò máa jáde nílé inú lẹ́mọ̀ mo wà o ó dẹ̀ wọ́n máa sọ tèmi ó dẹ̀ inú lẹ́yìn ló bẹ̀ ọlọ́run ẹ̀ la abamisọ ẹ̀ bọ̀ ṣó ṣe tì ilẹ̀ ló ń gbé that's it <laughs> ok ẹ mọ nǹkan tẹ́yìn máa ṣe ẹ kò jẹ́ kí èmi mọ bó bá ṣe ń lọ alright that's it Okay, there. Yeah. <laughs> Daddy. Yes, now. Báwo wà ni? Ah, Ẹniọlá, mo ní kò fọkàn ẹ̀ balẹ̀. Bámitalẹ́ ò lè win election bí táwa wà. Okay, ṣe fẹ́ gbọ́ tuntun ADP ni vote in favour. ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ìjẹ́ kó wọlé. honey yes dear. ṣé o fẹ́ gbọ́ ọlọ́run nìkan kọ́ ni ò ní jẹ́ kó wọlé àwa èèyàn ẹlẹ́rara yìí gan a ní jẹ́ kó wọ anywhere everything la máa gbọ́ sí a máa gbọ́ gbogbo ẹ̀ a máa wò lórí news. àbí o <laughs> ò ṣe dè á. Thank you, Daddy. It's all right, sweetie. It's all right. So I congratulate all of us in advance. Yes. Thank you. PPC. PPC. PPC. PPC. bbc bbc ydp bbc ydp ppc. YDP PPC PPC PPC P oh Y um, YDP YDP YDP sorry Y PPC. Woo! Aisha báwo ni. wọ́n ti ń kábọ̀ nínú twenty two local government a ní àti ní eleven àwọn ní nine. That, that's good news. Why are you worried? Mm, not exactly. Mm, at the moment àwa ti ní three fifty six thousand four hundred. Okay. àwọn tẹ̀ ti ní three sixty nine thousand two hundred mo ti fi. mo understand margin ẹ mo understand margin ẹ local government méjì tó wá kù nǹkan. àwa nìkan àwọn náà nìkan tó kù. kí ni population èèyàn tó wà ní iye táwa nìyẹn. a lè rí ten thousand. a lè rí ten bẹ́ẹ̀ local government ló wà ní èyí táwọn tó lẹ́kẹ̀ẹ́ káwọn mú. ìtẹ̀síwájú local government. ìtẹ̀síwájú ni. Mm -hmm biggest local government ní state yìí náà nǹkan kan ò dẹ̀ ṣọ́ baby. it's okay it's done it's okay bàbá èkó bàbá èkó no you try it's not your fault it's okay you tried bàbá we lost already. a ti ṣe wàhálà gan bá mi tálẹ́ ló máa wọlé o. Ah last time tó dìbò yẹn wọ́n fi owó ra ìbò ni o. wo àsìkò tá a wà yìí ìjọba ti sọ pé everything free and fair election ni. ẹ jọ sọ pé bàmí talẹ máa wọlé. lọ máa ṣe nǹkan tó ń ṣe lọ máa ṣe nǹkan tó ń ṣe ọ wọlé lọ kí lọ sọ pé ògùn ọ̀rẹ́dẹ́gbè. four hundred four hundred. ìsàlẹ̀ àjọyọ̀. Thank you. Ah, jọ ṣàlàfíà ni àlàfíà ni sà Adeleke àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. very good ẹ kú ṣe. yes sà. ẹ kú ṣe. yes sà. ọlọ́ àfiṣe yìí. àmín àmín àmín àmín. mi ò mọ ẹ rí abọ́mọ mi rí. Ah, mi ò tí ì rí ẹ sà ṣùgbọ́n orúkọ yẹn orúkọ yẹn ó ní kí mi sà. ó ní kí mi. ọlọ́run ní bá wa lórúkọ jẹ́. àmín àmín àmín sà lórí ọ̀rọ̀ ìbò tó wà nílẹ̀ tẹ̀ ń ṣalákòóso ni mo pè é fún. Mo dìídì pé wọ́n nìkan nítorí pé wọ́n sọ pé ọmọlúàbí ni ẹ́. Mo wá fẹ́ fún ẹ ní ìmọ̀ràn. Ìmọ̀ràn tí mo fẹ́ fún ẹ náà ni pé bí ìbò bá ṣe rí ni kí ẹ ṣe kà á wò. O gbọ́ mi bí? Bí ìbò bá ṣe rí, òun ni kí ẹ ṣe kà á gbogbo wa la mọ̀ wípé báńtálẹ́ ni gbogbo èèyàn fẹ́ gbogbo wa la mọ̀ wípé báńtálẹ́ ní báńtálẹ́ lọ́hùn ni nítorí pé tẹ́ ẹ bá lọ yí padà á kó bàtẹ́rù tọmọ o ọmọ pàápàá ó ṣeé ṣe kọ́mọ tiẹ̀ náà jẹ́ ń bẹ̀ ó ṣeé ṣe káwọn aráàlú náà jẹ́ ń bẹ̀ ìyẹn dé dà tó ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run kí ni mo pè É ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run ibi tó bá wù sí ni kẹka sí èmi ò ní kọ́bọ̀ fún ẹ o <laughs> mi ò lówó tí máa gbé fún ẹ o ṣùgbọ́n tọ́lọ́run fẹ́ òun ni kẹ́ ṣe àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ àdòdìndì. Hmm. ẹ ṣe kò sá ṣé ló dàbí ẹni pé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọlúwàbí tẹ mọ̀ bí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo bẹ́ẹ̀ ni mo rí inú mi dẹ̀ dùn fún recommendation yẹn sá but the thing is àwọn ọmọ tó wà lẹ́yìn mi náà fẹ́ gbẹ̀yìn bíbọ̀ jẹ́ wọ́n ti fẹ́ gbẹ̀yìn wọ́n ti fẹ́ gbẹ̀yìn sá but mo fi dá yín lójú pé mi ò ní ṣe ọlọ́run lórí ọ̀rọ̀ yẹn. very good bó bá ṣe rí gangan tára ló bá fẹ́ òun la máa kà mi ò dẹ́ni ṣe nǹkan tí màá fi bọ́jọ́ ọ̀la mi jẹ́ àbí tọ́jọ́ ọ̀la àwọn ọmọ mi mo fi yẹn dá yín lójú sá. ọmọ agbọ́rọ̀ sí wọn náà ọmọ afẹ́ sí wà á rí rí agbára ọ̀la all right. Hmm. mo ti fẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́ ọlọ́run ní fún wọn ṣe ọlọ́run ní fún wọn ṣe. aisha. Mm. Aisha máa dá mi lóhùn mo ṣàlàyé fún ẹ pé àti ìlú tán ṣé bó sì kú lókù gọọmenti ká. bàbá láyé mi ti hmm. mọ̀ pé ìkẹsíwájú local government àwọn náà ní ministry tó wà sítámi eh. à. Eh, eh, a mọ̀ páwọn ni wọ́n ní ṣùgbọ́n bó ṣe wá rí mi náà jẹ́ àfọkànbalẹ̀ kódà ká tiẹ̀ wá pé ó padà wá rí bẹ́ẹ̀ náà kóòtù láà lọ èmi ti send àwọn ọmọ jáde mo dẹ̀ ti collect àwọn facts ní àwọn polling booth kan wípé wọ́n perform afọ́kì ń bẹ̀ gbogbo àwọn wàhálà yìí làwọn fi fight wọn gbà tá a bá lọ sí kó a máa fight ẹ̀ ní court náà. ṣé ní èrè tó dájú. èrè tó dájú wa èmi mò ń bẹ sọ̀rọ̀ the chairman of the state chairman of the party èmi mò ń bẹ sọ̀rọ̀. ìfúnná dá bàbá kò sí assurance bàbá òun. àní ah, ah, òfọkẹ́ balẹ̀ assurance bàbá mo ṣe ṣàlàyé fún ẹ ó wà mo dé tí ọmọ yìí mọ. àwọn ló mọ sọ bẹ́ẹ̀ mọ. àbíkẹ́. hello wọ́n ti kààbò tẹ̀síwájú local government o àwa la ní. kí ló wí. mi ò gbọ́ ẹ dáadáa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ kí ló wí mi ò gbọ́ ẹ dáadáa ìtẹ̀síwájú local government àti win bẹ́ẹ̀ ni a ní twenty three thousand seven hundred and fifty four votes bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé a ti nu àwọn opponent wa pa àwọlá ní àti ìwọlé. ẹ wo èmi àtàwọn tó kù mi à ń bọ̀ báyìí báyìí. my chairman sir ó ní ìtẹ̀síwájú local government àwọn la a ti win bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn làwọn ní bẹ́ẹ̀ ni twenty three thousand five hundred and four la ní. olùwọ̀ ṣe. Your Excellency, sir. Eh, ìtẹ̀síwájú local government àti eh, wọlé ń bẹ. ẹ ọlọ́run ti ṣe kọ́ máa lọ ọ̀hún gbà tó ti win wa it's fine oh, it's okay. àwa la win you are not the government. I am what? My excellency sir. I am what? The new government. My excellency. èmi tààrà etí pèlẹ́ ní ẹ̀kọ́ mo wá dẹni àjítọ̀nà wò èmi tó yẹ kàtà káfíra tupa níṣẹ́ lẹ́gàn mi wá dògó. ẹ̀gàn mi dògó. Thank you. Thank you. Thank you. Thank you. Thank ah. you. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ohun tó. ti padà wọlé ó ti padà wọlé o òkúta táwọn mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ ó ti padà digunlé ṣé ó tán yín ṣé ó tán yín o olúwa ò ṣe àpò ò ṣe o èyí tó kù lẹ́yìn wá wá bá mi tálẹ̀ ti wọ ẹ̀yìn kẹ̀ olúwa ò ṣe o ó ti wọlé ó ti wọlé ó ti wọlé ó ti wọlé adúpẹ́ adúpẹ́ ó ti wọlé o adúpẹ́ o adúpẹ́ o ẹni ọlọ́run èmi tọ́pẹ́ clement buhari àwọn ọ̀dọ́ yìí bámi kálẹ̀ ni bámi kálẹ̀ wọlé bámi kálẹ̀ wọlé ó yà kó dà kó do àwọn ẹ múra sí kó sì yàn yìí èèyàn ọkọ ẹ ṣe o bámi kálẹ̀ wọlé o ẹ bá wọn fà á ẹ bá wọn fà á. bámi tálẹ̀. ibi tára etí pèlẹ́ ní ẹ̀kọ́ mo wá dẹni àjítọ̀nà wò èmi tó yẹ ká ta jù mi mọ bí n ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ. bámi tálẹ̀ come on now. I've told you times without number kò yé dúpẹ́ lọ́wọ́ mi. mo láti dúpẹ́ náà still àwọn Yorùbá ní ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́ ó ti bẹ́ gidi náà ìgbèjẹ so um, this got me thinking you know I, I have thought about it pé kí ni mo lè fi san oore fún ẹ tó máa jọ ẹ lójú tí mo bá fún ẹ lówó ìyẹn ò lè jọ ẹ lójú ó kì í ṣọmọ ojú ọ̀rọ̀ láre so I've come to the conclusion and I want to say begging Aisha please will you marry me. <laughs> no Bamtali no no I can't possibly marry you. <sighs> <sighs> <sighs> mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi not I've not even got any feelings to see you as my husband gbogbo ẹ̀dá láyé ló ní alábàárìn tiẹ̀ tẹ́lẹ̀dá yàn fún látọ̀run alábàárìn ó lè jẹ́ ọkọ ìyàwó ìyá ẹbí tàbí olólùfẹ́ ẹ̀dá tí ò bá ti pàdé alábàárìn tiẹ̀ irú wọn ló máa ń sáré títí títí tí wọ́n á lè tí wọ́n níbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó tètè gbé ẹ̀kọ́ alábàárìn tiẹ̀ ìwọ tí ayé ti fìgbà kan pè ní ẹni ẹ̀kọ́ á ọlọ́run mà ṣe wọn ni àwọn ayé ọ̀hún tí wọ́n á ń wárí fún ó mà ti dẹ́ni à ń wárí fún náà nìyẹn alhamdulillah. thank you jesus thank you lord. But I'm Bamjale, I have a confession to make. Okay. to call me. we're not divorced. Yes. Gbogbo paperwork ìgbà yẹn fake ni just so you can let me focus on this election and we can have today's result. Yeah. <laughs> You're still with DJ. You can say that. Wow. Wow. Aisha. As the executive governor of this uh, beautiful state, I want to say an executive thank you. Your Excellency, sir. <laughs> Thank you. Congratulations. Thank you. Congratulations. Òkúta táwọn ọmọlẹ̀ ti kọ̀ sílẹ̀, ìyẹn di pàtàkì ìgúnlé. Ẹ̀dá ẹ̀ ẹ̀gàn wò Ẹ̀dá ẹ̀ ẹ̀gàn wò kọ́ lọ́lọ́run. Ẹ̀yin kọ́ lẹ̀dá mi o. Òkúta táwọn ọmọlẹ̀ ti kọ̀ sílẹ̀ yé dìgbà. bàbí ire orin ayọ̀ ni kò jẹ́ kí n kọ ògbẹ̀yìn ayé mi o olówó láyé mọ́ o ọlọ́lá láyé fẹ́ olówó láyé mọ́ o Èdùmàrè ṣe mí lẹ́ni ẹ̀yẹ má ṣe mí lẹ́ni ẹ̀kọ́ jọ̀wọ́ ṣe mí lẹ́ni ẹ̀yẹ má ṣe mí lẹ́ni à ń sá fún jọ̀wọ́ ṣe mí lẹ́ni ẹ̀yẹ torí pẹ̀lú ẹni la fi ń kọ́ mi jẹ́ àpèmọ́ra ẹni là ń pè tèmi jíire ṣebí tọ́tún tòsílẹ̀ yẹlé fi ń kórè wálé. oríkà méje àpèmọ́ra ni là ń pè tèmi dire tátútà sílẹ̀ lè fi kórè wálé òòó ire lójú òun rí. òkúta táwọn ọmọ létí kọ sí ilé. má ṣe mí láì ẹ̀kọ́. ìyẹn ní pàtàkì ìkúnlẹ̀. jọ ṣe mí ẹ̀yin tó lọ́lọ́run ẹ̀yin kọ́lẹ̀ dàdó. ìyá di pàtàkì ìkúlẹ̀.